الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أصنفون الله سبحانه وتعالى الله بسويك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه wàsálímù tẹ̀sílímà dájúdájú ọlọ́run ọba àti àwọn màláìka rẹ̀ wọ́n ń ṣe àsọ̀láàtù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin onígbàgbọ́ òdodo sọlú alayhi ẹ máa ṣe àsọ̀láàtù fún wàsálímù tẹ̀sílímà ẹ sì máa kí ní ìkí ti àlàáfíà àwọn sọ̀hábà nọ́bí wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní àrọ́fúnà kayfa nusallimu alayk ìrí ànọ́bí sallallahu alayhi wa sallam àti mọ́ bá ṣe máa máa ṣe tẹ̀sílíìmù bá ṣe máa máa kí wa nọ́bí muhammad sallallahu alayhi wa sallam wọ́n á máa kí pé asalaamu alayka ya nabiyallah wọ́n á sì máa ti kí asalaamu alayka ya rasulallah wọ́n sì máa ń kí ànábì muhammadu yẹn sallallahu alayhi wa sallam wọ́n ní a ti mọ bá a ṣe máa kí ẹ ní kì í àlàáfíà wa kayfa nusallim báwo ni a ṣe máa tọrọ àsọ̀láàtù fún ẹ wà sọ̀láàtù huwa du'a àsọ̀láàtù sì ni òun náà ni àdúà tọ́làbù alìbárọ̀kàlà ìmá tọrọ àlùbáríkà àlékún àlùbáríkà fún ànábì sallallahu alayhi wa sallam wàlùmọ̀zídà minal khayr ìmá tọrọ àlékún oore fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bí pébò la ṣe máa ṣe àsọ̀láàtù fún ẹ ànábì ni ẹ máa ṣe àsọ̀láàtù fún mi pẹ̀lú bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe fún bàbá tó bí mi ìyẹn ni ànábì wa ibrahim alayhi salam tó jẹ́ bàbá bàbá ní ọ̀nà tó jìn fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ máa sọ pé allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma salli ala muhammad wa ala ali muhammad allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim. وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد eléyìí ní tí ànábì ní kan máa sọ bí ẹ máa sọ pé aláhùnmá olúwa wa sọlì àlà muhammad bá wa ṣe àsọláàt oore ìkẹ́ àti ìjẹ tó pọ̀ àti àlùbáríkà bá wa ṣe fún ànábì muhammad wa àlà àlì muhammad kò sì bá wa ṣe fún àwọn ará àlì muhammad kama sallaita àlà ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe oore ìkẹ́ àti ìjẹ tó pọ̀ fún Ibrahim wa ala ali Ibrahim àti fún àwọn ará ilé Ibrahim innaka hamidun majid ìwọ ọlọ́run ọba anta innaka dájúdájú ìwọ ọlọ́run hamidun ọba ẹ̀yìn ni ẹ́ majidun ọba ológo ọba tí iyì ẹ̀ pọ̀ òun ìwọ ọlọ́run ọba wàláhùmà ìwọ ọlọ́run ọba báríkì àlà muhammadin bá wa ṣe àlùbáríkà tó pọ̀ fún ànábì ìyẹn ní oore àlékún oore bá wa ṣe fún ànábì sallallahu alaihi wasallam wa ala ali muhammad kò sì bá wa ṣe fún àwọn ará ilé muhammad kama barakta ala ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe àlùbáríkà tó pọ̀ àlékún oore fún ibrahim wa ala ali àti fún àwọn ará ilé ibrahim fil alamina ní gbogbo àgbáyé. innaka hamidu majid ìwọ ọlọ́run ọba lọba ẹ̀yìn ọba tí gbogbo èèyàn máa ń dúpẹ́ fún pátápátá a rí pé àsọ̀lá ti tá ànábì fi kọ́ wa ó ànábì sínú ó ará ilé ànábì sínú ló fi jẹ́ pé bàbá ṣe ń pọ́n ànábì lé bàbá ṣe ń kẹ́ ànábì tí à ń yẹ sí àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ ọlọ́run ọba àdékẹ́ọ́lá ó jẹ́ oni wa kúrúnàmà yìí ti láfi ibùdó ti kúrúnàmì àyà ti láyé wà síkìmà ọlọ́pẹ àwọn ìyàwó ànábi pé ẹ máa rántí o pé inú lẹ́yìn láti ń sọ àyà àlùkò àì inú lẹ́yìn láti ń sọ kalẹ̀ oore tọ́nà bá ṣe fún àwọn ará ilé ànábi nìyẹn sallallahu alayhi wa sallam ọlọ́run ní anabiyu awla bil mu'minina min anfusihim ọlọ́run ní ànábi muhammad ẹ rí ẹ ó tún ní ẹ̀tọ́ sí àwọn mùsùlùmí lórí ẹ̀mí wọn jura wọn lọ ẹ̀tọ́ tó jẹ́ tiwọn ànábì lẹ́tọ̀ọ́ sí gbogbo tó jẹ́ táwọn mùsùlùmí ànábì lẹ́tọ̀ọ́ sí ju àwọn tó ní gan lọ. wà á zuwájúhù ummahatuhum àwọn tí wọ́n sì jẹ́ ìyàwó ànábì ìyá àwọn mùmìnì ni wọ́n jẹ́ léèyàn kọ́ bá ti lóun ò gba àwọn ìyàwó ànábì gẹ́gẹ́ bí ìyá fóun wà lẹ́yìn tàbí mùmìnì irú ẹni bí òkè ń ṣe mùmìnì irú ẹni bí òkè ń ṣe mùmìnì kọ́lọ́ ń ṣe wá ní mùmìnì. ló fi jẹ́ pé a máa tọrọ àsọ̀lá àtúkọ̀ ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ yawmal jumu'ah ní ọjọ́ jumu'ah ànábì sallallahu alaihi wasallam ó ní ká máa tọrọ àsọ̀lá àtúkọ̀ pàápàá jùlọ ní ọjọ́ jumu'ah eléyìí kò tó lóore tó pọ̀ ní abẹ́ lọ́wọ́ bá kò fi wá ṣe kò ń kó ṣe ìkẹ́ wa kó ṣe àlùbáríkà fún wa kó sì ṣe àlùbáríkà fún àwọn ará ilé wa tábà ti ń tọrọ àsọláàtù kan fánọbì ànọbì sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba a máa ṣe mẹ́wàá fún wa man salla alayya salatan wahida ẹnikẹ́ni tó bá tọrọ àsọláàtù ẹyọ kan fún èmi ànọbì sallallahu alaihi wasallam sallallahu alayhi biha ashara látàrí ẹyọ kan tó ṣe ọlọ́run á fi mẹ́wàá á fi dípò وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين